وبارك Thank you. وإنسان ولا كمان وإنسان من يعقوب أكثرت أمامها بالأعوان ولا أملاك ولا تأويل أو مصيبة لا تجد إلا كل أرض الله ဒီလိုကြတဲ့အခါကျတော့ nípa àwọn ọ̀rẹ́ tí àwọn àfà tí wọ́n tún nípa ẹ̀sìn olórí àwọn àfà tí àfà ti sọ̀rọ̀ lọ́jọ́ wọn ọ̀hún tí wọ́n gba ilé ìwé nípa láti àwọn ìwé ìwé ìwé nípa tí àfihàn ẹ̀sìn ẹ̀rí dáwà tí wọ́n ti tọ́ ọkárí lónìí ó ní bàbá mú ìpè ọmọ àkùnláwọ̀ Èkó ńlá ọ̀nà ẹgbẹ́ ẹ̀kọ́ àwọn ọ̀pọ̀ ilé ìjẹ́ àwọn ìjẹ́ láti kọ́ 然后让未来最佳化出来搞后，让我们给他说，也是用我来给他说的，在哪怕没听到我的声音，我们有安心，有安心的听到我的，不能让我，不说不爱看的，要这样子。 pé aṣọ kàákì bí mọ́ ẹgbàgbà ẹmà ló ẹgbàgbà ọmọ ìrìnlẹ̀ ìgbó ọjọ́ ti ṣe ẹ̀rọ lọ gbogbo sọ̀kalẹ̀ ìtàmà àyè láti ìbẹ̀rẹ̀ sọ́rọ̀ ní wọ́n pàdé ọ̀sán bá ti fi ẹ̀rọ lè jì. Olóògbé dáhàrà ìwà náà, àlàyé ìwà náà, làgbó jẹ́ nínú orí ìpínlẹ̀ àti ìṣẹ̀lẹ̀ èjì ni. على القصة على المنبر من السنة إلى الدعوة على الإنسان على الكتاب من جهة ذلك يأتفق بلا على الملائكة مثل ملائكة يعود لقلبه ورحمة وعيسى في الأسواق ونبقى روايات من الأسواق سبحانه عمل في وعمل محمد صلى الله عليه وسلم لم يكن سبحانه fẹ́ẹ́ nípa lẹ́bí ó bá ìlú pọ̀ ìlú ìlọ. Ìgbésẹ̀ bí ìgbà gbé láwọn rẹ̀ nígbà dára wọn ní ìgbà dára wọn lójú. Àmọ́ tó kọ́ náà wà. Olórí olórí ti akọ́ sọ̀rọ̀ lórí díẹ̀ nípa ẹ̀sìn ìwàhán ìsúnmọ̀. Àwọn ọmọ yìí ni wọ́n ń ṣàkóso ara wọn. Ká kí ẹ̀sìn ìwàhán ìsúnmọ̀ náà mẹ́rin àwọn ọ̀pọ̀lọpọ̀ kó bí méjì bí uh, márùn-ún márùn-ún wọn kò jáde ìdí tó báyìí bàbá ní wá sí àwùjọ àlùlásán á níbi súnmọ́ àbẹ́bí á abalẹ̀ ẹ̀rí dà ẹ̀rọ máa ń lójú alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ wọ́n ní asọ́nù náà súnmọ́ àbẹ́bí tàbí àbẹ́bí. لازم مجمل الإلحاد إذا كان المجمل سنة سنة علم سنة التفسير وأسئلة تعلمات أنا أحب أن كما تعلمنا أكثر بعض أموالهم على بطاقة não àtàlùjì bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀. Ìgbìmọ̀ ní mẹ́rin pé kí wọ́n sọ̀rọ̀ eu àkójọ ọjọ́ ìrìn kókó ìjọ kókó ìjọ eu tó fẹ́ padà ní ìdí ọ̀rọ̀. Àmọ́ ìdí wa kà ní ọ̀rọ̀. Ẹ̀sọ́ ẹ̀ka tó eu sọ́rọ̀ ìdí rẹ̀ lórí sọ́rọ̀ ìdí rẹ̀ àlè rẹ̀ lórí ìdí rẹ̀ lórí ìdí rẹ̀

Ini SD kata Kuasa kebangan Saya berbunyi dari Tuhan yang tahu Untuk Aku berkata Tuhan yang tahu Ekin ini SD kata Kita berbunyi dengan Kursaikan dengan Dengan Dengan Dengan ayat Allah alaihi wasallam dua sisi wajib Allah telah turun kalau ada aksi pula dari sudah ada dunia alimah dan asbab berdiri Allah tahu ada ini baik itu Tetapi ini itu, ini itu, ini itu, bahagi dari bahaya adalah tetapi tidak boleh dikenal dan tidak boleh dikenal dan tidak boleh dikenal dan tidak boleh dikenal ini adalah hal anda juga akan jalan kecil bukan yang lain pada semua yang saya ini ini adalah dunia dalam dunia saya ada ini untuk Tuhan ini adalah dunia dalam dunia saya àyàfi kìí lókè tó náà bóòlù náà ìdíje náà ní ìlú lẹ́yìn ìgbàká. ọjọ́ ìpínlẹ̀ nípa ìgbàká ó sì sọ àwọn ọ̀rọ̀ ìyá ìgbàká fún ẹ̀rọ ìgbàká àwọn ọ̀rọ̀ nǹkan ní ìpínlẹ̀ ọ̀rọ̀ ìgbàká ìgbàká àwọn ìdí. lẹ́yìn ìgbà yẹn ìyá sábà ìlú ló ń máa ń yìí láti lọ ìgbàká. ìgbà تسير من الله صلى الله عليه وسلم من القرآن الكريم الوحيد السنة تتحدث عن القرآن إذا الله وجه الجلال ويجيبها الإمام قال الله استشهدوا بكر فلا داعي فلا داعي وأجل الجلال

nípa ọ̀rọ̀ ìpolówó oúnjẹ tí ó bá bí mo kalẹ̀. kúrò lọ́rùn sí àyíká ìfọ̀n ìjọba lórí ìdílé àgbẹ̀ àgbẹ̀. Ọ̀rọ̀ tó ń bí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ìṣẹ́lẹ̀ ọ̀rọ̀ ìlọ́wọ́ ìlú.

àwọn olùdókòwò ń bá ẹ̀ wá pé ìyá ẹ̀rọ ẹ̀rọ Láti wá ní àpèjì lọ, àníjà èdè ìjọba ní òsìrì. Ẹ ní ẹgbẹ́ èdè ìjọba ní ìgbìmọ̀. Láti mú wá pé ọmọ ẹni ní ọjọ́ ìgbìmọ̀ alábìrì tó ti bẹ̀rẹ̀ ní kí o bẹ̀rẹ̀ àmì. ọ̀rọ̀ ni àkọ́kọ́ bẹ̀rẹ̀ tó ní olóògbé ìlú ọ̀hán. Níjọ́ tí ẹ̀sùn bá ti tẹ́sùn bá ti wà lọ. Àti sọ́nà lọ bàbá bẹ̀rẹ̀ lọ sí bàbá ẹ̀hẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn. Ilé ọ̀nà ọ̀hún ìlú ìlú wọn. ẹgbẹ́ ọmọ tó ń tó ń ta ẹ̀ ọ̀pọ̀ ó lọ́ wà fún ìgbà tó ń lọ́ọ́ sí ìlú àwọn ẹgbẹ́ ìlú ẹlẹ́ra ẹ̀ alẹ́ ìlú èdè gbogbo ìlú ìlú ìjọba ara ti ń lò ní ìlú ẹ̀rí tó pa ẹ̀kọ́ ẹ̀mẹ́rin ìlú الأمر عام الدليل العام ولا كده اه عمال يعملون وكده تعقيد بلاد ايه انا تكون والصالح هذا والصالح أفضل ولا Ìjọba àwọn ìwádìí lọ, kò sí tó tèrè àṣáájú ẹgbẹ́gbẹ́gbẹ́ ìlú lókùnrin wà sáájú mọ́ àtẹnudájà ìlú lọ́kùnrin ìgbà àkókò ìlú jáde ìgbà àjọkùn ìlú jáde ó lè ní ọkùn ìjọba ìlú ẹgbẹ́ àkókò ìjọba ìlú. Bí o tẹ̀síwájú ìlú lọ́wọ́ ìgbẹ́ èmi ló ń bá ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ olùdó ti jẹ ẹgbẹ́ ti ti ẹgbẹ́ ti ti kíkẹ́ ẹgbẹ́ ti ti ẹgbẹ́ ti ẹgbẹ́ ti ẹgbẹ́ àtọ́ olùdó ti jẹ ẹgbẹ́ ti ti jẹ àbẹ̀yẹ̀ bá ti jáde nítorí pé tí o bá tó ìlú báyìí á nílò ní àlùfẹ́ àlẹ́ ìdílé ẹ̀dá náà. Ada juga juga ya, orang orang yang baca kita tapi ini nak eh, entah apa apa jadi, ini lah dia dia. Jadi dia dah aku beli. Anda juga itu adalah kita nanti baca kita jadi. Saya beli itu, itu itu dia kita juga ada ó jẹ́ bí ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tí àwọn àtàwọn òkú ní abáyé kú sí náà lẹ́yìn ẹ̀kan kílẹ̀ nínú àwọn ẹ̀rí mi nígbà tí a nílò wá lánàá tó wà áàrùn kálẹ̀ ní ìfàkóso rẹ̀ ó náà ní ìpínlẹ̀ mẹ́ta lórí àtọ̀ ìlànà rẹ̀. lára àwọn ìwé ìwé ẹ̀rí pé àwọn ọmọdé wà. ìdí mo ní láti gbé orí náà ó lọ sí àtúnlẹ̀ ó máa ń pẹ̀lú àgbàdo náà di báyìí lọ ẹgbẹ́ tó máa ń fi ìgbà sílẹ̀ lọ́wọ́. ọlọ́run kan náà wọ́n ń pẹ̀lú nípa wọn ìtọ́ta mi gbé àtìtọ́ta mi gbé àtàkùn ọjà mi gbé ẹ̀rọ. ọlọ́run kan náà wọ́n ń pẹ̀lú nípa wọn ìtọ́ta mi gbé àtàkùn ọjà mi gbé ẹ̀rọ. فيما أحيى إلي محرما قل لا أجد إلا إلا محرما على قرائنه يطعمه إلا إذا ما أنت

Yẹ́dẹ́ àwọn ìpàtẹ́ ń jẹ́ òkú ìjẹ́lẹ́fẹ́ ní tó jẹ́ òkú mọ́ ń jẹ ìgbà ẹ̀kà ìjọ. Ìlọ́ ìrìnlẹ̀ ẹ̀rọ ìjọba ìjọba ìjọba ó wá ní ti òsì ẹ pé lẹ́yìn pé ní ti òsì fẹ́rẹ̀ kò sí ìrọ́bù èyí tà á ti dáhùn òsì fẹ́rẹ̀. Ilé wa máa ń yẹ̀ sí ilé àwọn ìgbésí ayé ọ̀rọ̀ tó bá tó lọ́wọ́. Kí ni àwọn ìlú náà lọ́jọ́ àwọn ẹ̀rọ tó ń lò àwọn ọ̀rọ̀ òwò ẹ̀rọ ìgbésí tí wọ́n ti gbé ìgbésí ìtàwọn ọ̀hún.

náà ní àbẹ̀tí pé ìtàgẹ́tàwọ̀ ọ̀pá ọlọ́rẹ̀ wọn ìjà ìjà ọ̀rọ̀. ẹ ti bá yìí nítorí pé àwọn àwọn ọ̀sán mi nígbà tí tó wọ́n wà tó fi mẹ́sàn-án ẹ̀rọ ti gbẹ láàyè tí wọ́n bá ẹ̀rọ kan lọ lọ láyé ẹgbẹ́ ń lọ lọ nìyí nígbà láàrin ẹgbẹ́ nítorí ọ̀gá ọ̀gá ọ̀gá ìlú sọ́yà lẹ́nu ẹ̀rọ ọ̀gá ọ̀gá ìlú sọ́yà lẹ́nu sábàbí pé ààfin ìtẹ̀sẹ̀ ní àwọn ààbò fún ìjọba ìbẹ̀rẹ̀ wọn àwọn ọ̀pọ̀ ìrìnlẹ̀ àwọn ọmọdé ń bọ̀ lọ́wọ́ ilé ìlànà ìgbé wọ́n gbé ìtẹ̀sẹ̀ ìjọba ìgbé àwọn ọmọdé àti ilé ilé ìgbé Ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ Jadi saya ada, ada yang berhenti, ada yang berhenti, ada yang berhenti, bukan dari jawab empat ini. Ada jawab berada Rasulullah Alaihi Wasallam. Ini dia ada yang menunjukkan ini di sumber. Anda bilang itu kailah kan? Itu yang Erok lagi tak dimaksud, kita lagi orang orang ìtàwọn kan mọ̀ ẹ̀kọ́ lọ́wọ́. Àmọ́ ẹ̀rọ ń gbé ẹ̀ka fẹ́lẹ́fẹ́ ìlú. Àmọ́ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ pé ní ọ̀gá ìdìbò ya ọdún nìkan, àlejò ya gbé òkè kalẹ̀. Bẹ́ẹ̀ ti mọ irú àwọn ẹni mẹ́rin jẹ yàtọ̀ sí ẹlẹ́gbẹ̀ẹ́ tí wọ́n kọlẹ̀ dáwọ́ ọlẹ̀. Àlejò ya gbé òkè kalẹ̀ kí ló fi ọ̀rẹ́ ẹ̀rọ kí ló fi ọ̀rẹ́ ó jẹ́ orí ilẹ̀ tó bá ti lọ́gbọ̀n tí kò ń jẹ́ orí ẹ̀dá ìdí ọ̀gbọ́n ẹ̀dọ̀jẹ́ òkúta ìlú ìlú ẹ̀dọ̀ ìlú. ọmọ ọgbọ́n ti ẹgbẹ́ ìlú ìlú láti tẹ̀lé ẹ̀ àwọn ọmọ ìlú ìfẹ́ dára rẹ̀ ajá lè àdìjájá. mo ti lọ sí ilé ìkókò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìdí máa ń pè é pé àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ ní ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rún ọ̀rẹ́ ọ̀rẹ́ mẹ́rin tó ń mú ẹ̀sùn tó lè ààrùn tẹ́lifí ní àwọn àbàtà ibi gbogbo ẹ̀rọ. Ìdáhùn àwọn ẹ̀ẹ́dẹ́ ló rẹ àwọn ìṣẹ̀lẹ̀ ẹ̀rọ wa ọmọ wa ń fi ẹni tuntun ní ìfọ̀npa sí àwọn ilẹ̀ èdè ọmọ táwọn ìlú ọ̀rọ̀. Ìjọba ìgbà ńlá ẹ̀mí ni ó wà láàyè ẹ̀mí ni wọ́n làwọn ìgbà àgbà àlejò wọ́n lè fi ẹgbẹ́ náà àlejò ẹ̀mí náà. mereka berbicara dari kamu ini. Semua sifat Tuhan ini Kata Allah itu beri Bismillah Kita tidak ada ini Saya akan berkata Saya juga tidak ada Kita ada yang ada Saya ada yang ada Saya ada yang ada Ali Jerman, apa ada hadis yang ada Muhammad? Selanjutnya, àwọn bàbá àwọn bàbá tó ń máa ń gbé ní wọ́n ti bí wọ́n gbọ́ bá ń sáré ẹ̀ka wà ní àwọn wọn àyè òbí mọ́lẹ̀ àwọn èsì ọ̀rọ̀ wà ní pé wọ́n àyè sáré àwọn tí wọ́n á ṣe àwọn tó tẹ̀lé àwọn ẹni tó ilé àkọ́kọ́ rẹ̀ ó yà kí ló ń lọ sí ọmọ ọmọ ọmọ ọmọ àyè ọ̀sán. Áfíríkà ń gbé ìyàwó èyí kájú náà ní ilé àtúntò ẹni máa ta ìwọ nù. Òní ní àwọn ẹ̀ka kan tó ti fi wọn tóbi ìwà dáadáa ní èyí kájú sí ìyàpò. Ẹlẹ́kẹ̀ẹ́ta olórí èyí tó wà fún ìpàdé ẹ̀ lẹ́nu. Àwọn ọmọ ìwà ń rìn àwọn ọmọ ìwà ẹgbẹ́. Bí wọ́n bá tẹ̀lé ọdún bá ẹgbẹ́ rẹ̀ lé fún ọ̀sùn ìwò nípa,

tí ààrẹ fi túmọ̀ àbá àtọ́láyé rẹ̀ gbọ́dọ̀ lórí pẹ̀lú báwo ìjà tó lọ́ta lórí àyàfi tó bá tẹ̀lé ààrẹ tó àbá àti ìmọ̀ràn tó lọ sí ibi àtàwọn ìtì ẹ̀rọ àwọn ìjà kàkà àwọn ìlà ó jẹ́ ìwọ́jọ́ ìgbésí àwọn ìgbésí ìbò mo ti sọ àbá àti ó pọ̀ sí i àwọn ìlọ. àwọn ìgbà tó ń bá tó èyí ìgbésí ìbò lórí ọjọ́ ìlú ẹ̀wà táwọn ọ̀dọ́ wa lè sọ̀rọ̀ kan tẹ́lẹ̀ kan sọ̀rọ̀ kan wọn níbi ọ̀rẹ́ sí àwa tó sọ lórí wọn mẹ́tò ìdúná ìjọ tó lè wà ní ọdún ẹ̀fọ́ òní ìgbà náà bẹ́ẹ̀ ni sọ ọ̀dọ́ bá ti lọ. ọba àbá ọba ti ìtẹ́lẹ́yà lórí ọtí ìtẹ́lẹ́yà lórí àwa tó sọ ọba tó lè wọ́n ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ìgbà lórí ìgbà lórí ìgbà lọ wọ́n lè rí oúnjẹ ìgbẹ́ lọ. Àwọn kan tẹ̀lé wa oúnjẹ tí wọ́n ti di àná wọ́n ti lé lórí. Wọ́n yà lọ lórí ìgbẹ́ ìgbẹ́ náà, àwọn ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ náà ni ẹ̀rọ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ kéde ìgbà yẹn ìgbà yẹn bó ti rò ẹni ó lọ sí ìgbà yẹn ìgbà ó lọ sí ìgbà yẹn ìgbà ẹ lọ sí ìgbà yẹn àgbà yẹn ti gbé ọ̀sẹ̀ ẹgbẹ́ yẹn ẹ gbà yẹn ó wá lọ́dún ìgbà yẹn ìlú ní orí ìlú ìgbà yẹn wọ́n ń gbé ọ̀sẹ̀ ìgbà yẹn ìgbà yẹn ọmọ ọjọ́ ìyára olùwẹ̀ rẹ̀. À Bàbá àwa ti bẹ̀rẹ̀ pé ìṣẹ̀lẹ̀ tó àti bẹ̀rẹ̀. Ìwé ìlú kan rẹ̀ bẹ̀rẹ̀ ìwé wọn nàbí. Àwọn àwọn àwọn àtàkùn àwọn tó wà láti ilẹ̀. Òun náà pẹ̀lú ẹ̀rí pé àwọn pàápàá òbí àwọn àwọn pàápàá òbí náà sí àwọn ẹ̀kọ́ mọ̀. Àwọn ilé ẹ̀kọ́ pàápàá rẹ̀ àwọn ìlú rẹ̀ kájú káwọn ìgbà kò sí ọ̀pẹ̀ òbí ló ń bá ara. Ọ̀rọ̀ ẹ̀rọ ẹni tó ti dá sí ìpara ní ìgbé káyọ̀ òní mọ̀ ní wọn ní ọ̀nà bí ẹ̀ àwọn tàbí àwọn àwọn àwọn tàbí lọ àwọn ọ̀dọ́. Ìgbà wọn kọ̀ sí òní ẹ̀ nígbà tí wọ́n dé ní wọ́n lè wọ́n lè wọ́n fẹ́rẹ̀ wọ́n bá wọ́n lè wọ́n sí òní. Ẹ ó ti ẹ̀rọ mo máa ń gbé oúnjẹ lọ. Ìrètí bá wọn lè wọ́n tí ẹ bá wọn lè sọ̀hábà tó ti Asalnya itu apa saja, ulang saya, ayat, ayat, semua orang berulang. Apa yang berulang itu adalah seperti aku terima ini. Bukan hari Orang itu yang beda antara sahabat, eh orang ini orang tadi dia benar kan? Allah akan mengatakan, "Mari kita ambil dia apa semua orang itu Allah SWT yang memberikan kita pahala kita pahala dikulang Allah SWT awal yang mereka dengan kita perlu kata Allah SWT kita pilih berada Yusuf yang disini kita kaya Al-Jahil berjalan satu ini Al-Jahil Al-Jahil Al-Jahil Al-Jahil

على الاقتداء بأحد لأمرت المرأة أن تقتدى بغيرها فبالتالي غير المبالغ أنا أقول تأتي من كل سنة أقول كل مرة إن ما تقدر غيري وأنا ما بيجي ما تقدرني شديد ولا أقدر أعمل إذا كان هذا هو أعمال كثيرة كذا كذا ẹgbẹ́ ẹ̀rẹ́ ṣùgbọ́n tí wọ́n gbé ẹgbẹ́ ẹ̀rẹ́ tó gbé ẹgbẹ́ ẹ̀rẹ́ ẹgbẹ́ ìwé lórí àwọn ọmọ ẹgbẹ́ ìwé lórí ìgbà àwọn ọmọ ẹgbẹ́ pàtàkì ọmọ nínú kọ́rídà akọ́jà àwọn olóòtú kọ́rídà tí a ti fi òkèèrè a ti fi lẹ́ẹ̀kẹ́ tó ń sọ̀fà láyé láàrín àwọn ọmọ ẹgbẹ́ ìwé lórí àmọ́ ọmọ tó ń sọ̀fà lórí ìwé lórí ọmọ ọ̀dà akẹ́lẹ́ àbá àbá àbá ló lágbà ìdílé àmì ẹ̀rọ. Abá àbá àbá àbá àbá ló ti bẹ́ẹ̀ ló ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀wà ẹ̀wà àkókò náà. Bẹ́ẹ̀ni pé nínú àwọn ọ̀gá àwọn ọmọ tó máa ti bìí àmì wọlé olùkọ́lé lè fẹ́ fún mi wọn. Táyà ẹ̀fẹ́ ìyá ti gbé sáà orí àti àyà ẹ̀fẹ́ tó kọ̀ ẹ̀fẹ́ náà. Táyà ẹ̀fẹ́ táwọn wá ti gba àwọn olùkọ́lé àti ìdílé àti ìdílé àti ìdílé àti ìdílé mereka itu tetap berada. Ayat-ayat mereka tadi. Tapi pada saat tadi, saya tidak ingat. Ejen ini, kita ahli, kita tadi ada. Kita ahli, kita ada ini. Ejen, saya juga ada. Cuma, aku tahu, saya tak ada, saya eh, eh, tak ada, saya tak ah, ada, itu ah nyebar punya ah nyebar punya juga lepas dia

nígbà wọn ayé àtàwọn ìgbàlá àti táwọn ìgbàlá wọn wọn náà ní sọ́ọ̀tù ìlú náà àbí ayọ̀ lè kẹta wọn náà ní náà. Thank you. من يستمر لا يستمر بالله من إذا Thank you ẹgbẹ́ láwọn kan nínú àwọn èèyàn. Àwọn ẹgbẹ́ ìwé rọra ẹgbẹ́ ìwé rọra ìyáwọ́lá àbí ọlọ́lá sí ìyáwọ́lá àbí pẹ̀lú èdè lọ́wọ́ ẹgbẹ́ yáwọ́ pè ní ìyáwọ́ pè ní àbí ìtàwọn ará kù ní ìgbẹ́jọ́ pè lọ́wọ́ ẹgbẹ́ sí. Ọba ẹgbẹ́ tó ń gbé ní ìgbà èmi ò lọ bọ́ta wà tó ń kọjá ní ọwọ́ yìí tí wọ́n ti ní ìlú ìsọ̀kú òkú ní ìlú ìlú ìsọ̀kú sọ̀hárà ẹjọ́ wọn ń bọ́ta ẹ̀yìn lára lára èyí lára lára ìlú ìlú ìlú àdúgbò èyí lára lára ìlú àlùfàdé ìlú àdúgbò ìjọba ìlú àdúgbò ẹ̀yọ́ ìjọba ìlú àdúgbò ìlú mọ́ra. Lára àtẹ̀síkọ̀lá ń bọ̀ عدم التهمة عوامل العدالة Thank you ìwà ìwé lọ́sí ìwà ìwé lórí ìtọ́lẹ̀ ìwà ìwà ọ̀pọ̀ ìwà lórí ìwà rẹ̀. Tí bàbá bẹ́rẹ̀ tẹ́lẹ̀ pàtó tó tẹ́lẹ̀ ìlú ọ̀rọ̀ ilé orí ilé orí títì. Ẹ ẹ́ ṣe ìgbà ìgbà tí títí gbà tó lọ́dọ̀ wá sí lórí ó bẹ̀rẹ̀ láti fi ṣe ìrọ̀lẹ́ rẹ̀. Ajínigbé ẹ̀rọ yìí wọ́n ti yé wọlé lórí àgbàdàgbà ní orí ilé kíkọ̀. Ọmọ ìjọba ló kọ́ lórí àwọn ènìyàn. Àyàfi tí ẹ bá gbé sí ìfẹ́ ní ìfẹ́ ní ìfẹ́ ní ìfẹ́ wà ní láti àbí ìlú. Báwo ni wọ́n lè sọ ẹni tàbí nígbà tó fẹ́ tó bẹ̀rẹ̀? Nígbà tó wọ́n fẹ́ tó bẹ̀rẹ̀ wa, nígbà wọn bá ẹ̀fọ́ bí pé wọ́n ti wá dé pé wọ́n bá ẹ̀fọ́. Ṣẹ́bí dáhùn bẹ́ẹ̀ ni wọ́n bá ẹ̀fọ́ bẹ̀rẹ̀ wọn. Àwọn ìgbà wà kan wọn ni àwọn ìgbà nínú àwọn àwọn ìdájọ́ kan bẹ ẹ̀sùn tó lọ́wọ́ fún àwọn ẹ̀sùn tó wáyé rẹ̀. Àwọn àwọn ilé àtẹ̀sí àtẹ̀sí àwọn àpá àbúlá àwọn ẹ̀sùn náà. Àbúlá àwọn ẹ̀sùn náà ní èrò tí a yà ká àtàkà lẹ́yìn sí. Ní orí ilé tí ìyẹn wà ọ̀nà ìkẹ́kọ̀ọ́ ìrìn ẹ̀rọ sí. Wọ́n kọ̀ lọ́gbẹ́ ní àwọn ìgbìmọ̀ lórí ìfẹ́ àwọn ìlú wa ọdún bá kú sí òde wọn ìbọ̀ ọ̀rẹ́ ìfẹ́ àtẹ̀gbẹ́ ọ̀rẹ́ ní ọdún tó lè ó ní ọkùnrin náà ọkùnrin náà lára àwọn ṣíbẹ̀rù àgbẹ̀ bàbá àwọn ọ̀sẹ̀ olórí bàbá ìtàkùn ìlà ọ̀sẹ̀ tẹ̀lé rẹ̀. ayé àti àkàlẹ̀ ìwọ̀n alága ee ayé ìnà ọ̀sẹ̀ mọ́rin ìlú tó ń Nígbà tó ń lé ẹ̀sìn alága tó ti di Yorùbá tó ti di ṣàdá nínú ẹ̀sìn wa ọmọ ọmọ ẹgbẹ́ àwọn ọmọ àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀. Àwọn òṣèlú ìjọba ẹgbẹ́ tó wá wá kọ́kọ́ láti bá ẹgbẹ́ ìdí ìjọba. Sọ́dọ̀ ti di Gbọ́dọ̀ fún èdè ìjọba ẹgbẹ́ àti láti gba àwọn ọmọ rẹ̀. Sáyà bá ti gbà. Ẹ ẹ́ ti bá gbà. Àti ìgbà kan náà ti sẹlẹ̀bì ìjọba ìjọba pé òkú òfin ta ọba ìlú pé ní ẹ̀ẹ́ ìgbà rẹ̀. ìtura ìjọba pé ó ní ìjọba ìjọba pé kéé pé ọba àwọn ọmọdé nìyí lọ́kùn fún ọdún. ìjọba pé ó ní ọ̀pẹ bí àgbà tó kú fún òun ti fún ọ̀rọ̀. ó ní àgbà pléwà nípa ní ní ọdún tí wọ́n ń bọ̀ láti kalẹ̀ ẹ̀rọ bá ń bá àti nínú ayọ̀ rẹ̀ inú àjà mẹ́rin àwọn ọlọ́pàá ìpàdé kalẹ̀ ìwé náà tó bùbá wọ́pàá ní èrò aláìsàgbà tó ilé ọmọ ọmọ ẹ̀rọ ìdí ilé ẹ̀rọ lára yìí ṣé lè àbájá wà ní àti ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ́ ilé ẹ̀rọ ìdí ìdíjà káwá ní ẹ̀rọ ìdíjà òun tí ẹkùn ọ̀sùn náà ní ẹ̀rọ ìdíjà òun tí ẹkùn ọ̀sùn náà àgbà ìbẹ̀rẹ̀ tó tí ọmọ ọ̀gá ti sọ pé òun ń sọ àtìkú àtìkú nínú ọ̀rọ̀ wàhálà wàhálà náà ṣe é ṣe wà ọjọ́ ìṣẹ̀ṣẹ̀ wà òǹtàkì wọ́n lè tàbí dáadáa ó ti wọ́n yà wọ́n ẹ̀fọ́ ń bẹ́ẹ̀ lé àwọn oníṣà ìṣòro ẹ̀dá àbí. wọ́n yà wọ́n ń bẹ́ẹ̀ lé ìwọ̀n tàbí sáwàdà kára tó ń síbẹ̀ láti ṣe wà. àwọn àwọn àkọọ́lẹ̀ அப்படியே ஆப்பா ஆயிரம் வேகத்தில் நல்லா சொல்லலாம் ஒரு நாள் ஆகுது àwọn àgbà tó jẹ́ ìṣọ́ ìpè sí yù ìpè ọ̀gá ọ̀gáṣì àwọn àgbà ìṣọ́ ìwà ìlú ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ìwà ìlú àwọn ọ̀pọ̀ ẹ̀rọ tó bá ti ní ìjẹun ara tó dúdú tó bá ti ní ìjẹun tó yẹ kọ́kọ́ tó bá àwọn ọ̀pọ̀ tó bá ti ṣe ẹ̀rọ wá àwọn ọ̀pọ̀ tó àwọn ọ̀pọ̀ tó bá ti àwọn àwọn àwọn ọ̀pọ̀ àwọn ọmọ tó ti ṣe ẹ̀rọ wọ́n ti ṣe tó bá ti ní òkú lè àwọn bàbá tó bá ti lọ àwọn ìdílé tó ti sọ̀rọ̀ pé àbí àtẹ̀tẹ̀ àbí àmọ́ ìtẹ̀tẹ̀ ìlú ìtẹ̀tẹ̀ àbá àwọn àwọn ẹ̀rọ tó ń bẹ ẹ̀ka ti fi àwọn èèyàn tó ń bẹ̀rù nù òun ṣe àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn ìjọ náà àwọn yà kò lọ dé. Àwọn àwọn ọmọ ẹgbẹ́ tó ń bá wà ààrùn ìgbà wà ẹgbẹ́ máa ń lé ní jẹ́ ìdúnà ọdún ìjọba yìí. Àwọn àwọn òun wá ní ọ̀pọ̀ ọ̀la ń jẹ ẹgbẹ́ wọn nù. Wọ́n wá yẹ pé àwọn ẹgbẹ́ tó ń bá wọn ẹ̀ka ọ̀la ẹ̀ẹ́dẹ́ rẹ̀ kí ni ọjọ́ náà ẹgbẹ́ rẹ̀ ń bẹ̀rẹ̀ mo bá ìwé mi àkúbẹ̀. bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ àwọn àwọn sọ́ọ̀tà ẹgbẹ́ wọn ẹgbẹ́ yìí. sọ́ọ̀tà ẹgbẹ́ rẹ̀ wà lórí ọjọ́ àkọ́kọ́ ìpinnu pẹ̀lú. lórí orí ẹ̀rọ ọ̀sán ìgbà tó ti kámọ̀ sí àtọ́sùn ìpọ́nlá kàkùrù sí ẹ̀rù ìṣẹ́lẹ̀ àgbàdo kàkùrù sí. ẹ̀rọ ọ̀sán ìgbà tó ti àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ìgbà ìwé rẹ̀ ta kò sí ọ̀rọ̀ ìwé ta yẹ ìwé ìbìtọ̀ ìrọ̀. Wọ́n àwọn ìṣẹ̀lẹ̀ ìgbà ìgbà ìwé àwọn ìgbà ìwé ọ̀sẹ̀ ìgbàlẹ̀ ọ̀sẹ̀ ìgbàlẹ̀ ọ̀sẹ̀ ìgbàlẹ̀ ọ̀sẹ̀ ìgbàlẹ̀ ọ̀sẹ̀ ìgbàlẹ̀ ọ̀sẹ̀ ìgbàlẹ̀ àwọn ọ̀gá ọ̀rọ̀ àwọn ọmọ ìgbìyànjú òbí lórí àwọn ọ̀gá ọ̀rọ̀ àwọn ọmọ ìgbìyànjú òbí lórí àwọn ọ̀gá ọ̀rọ̀ àwọn ọmọ ìgbìyànjú òbí lórí àwọn ẹgbẹ́ gbà lọ àwọn ẹgbẹ́ gbà ẹgbẹ́ ẹgbẹ́ tó níbi àmọ́bí yìí náà lọ́wọ́ tó ti ní tí wọ́n bá yìí ẹgbẹ́ kí bá bẹ́ẹ̀ ni kí ni kó tó sábà yára fún àwọn ọmọ ìgbé ó ti àwọn ọmọ àti àmọ́bí sábàbí dáadáa ló ti lọ ó láti àtúnmọ̀ sí fáwọn náà tó lọ jẹ́ ìdáàbò náà gbogbo gbogbo ẹ̀ka àti ìdáàbò ẹ̀dùn ẹ̀dùn lójú lẹ́yìn ìlú ìlú ọ̀rọ̀ tó yìí. Bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́tí ọ̀rọ̀ mọ́ lọ́wọ́ mọ́ ẹ̀ ẹ̀rọ ẹlẹ́tí ọ̀rọ̀ ọmọ àti ìlú àwọn àbá ọmọ àti ìlú ìlú ẹ̀sìn tó ń ẹ̀sìn tó yìí. Wọ́n máa tó lọ́wọ́ mọ́. Ọmọ bá tó lọ́wọ́ lọ́wọ́ ìlú ìlú ẹ̀sìn tó yìí. Ìrẹsì ìta. من كل شيطان وعاده ومن كل عين لعنه صلى الله عليه وسلم اعطيك الصدق سيكون ذلك جسمك ilé ọ̀pọ̀lọpọ̀ ìlú tó kọjúmọ́ ọlọ́pọ̀ ìlú tó kọjúmọ́ tọ́lá àwọn ọmọ ìwádìí máa sọ ní àwọn àdúrà yìí máa lọ sí ọ̀pọ̀ ọ̀pọ̀ ìlú láwọ̀ ọlọ́pọ̀ ìlú láwọ̀ ẹ̀sìn wọn tòun ti pé ẹ̀wọ́n tó láwọ̀ àbẹ́ àti ìlú láwọ̀ ẹ̀sìn wọn ẹ̀sìn wọn àwọn àjọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ àjọpé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ ìdílé ọ̀sẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá wọ́n tí ajé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ ń ṣe sí wa olùdáyìí olùdáyìí tòlú àjọyọ̀ àwọn ẹ̀sìn ẹ̀ẹ́ káàpé àtẹ̀sí sọ́ọ́kà káàpẹ̀gbẹ̀rẹ̀ wọn láàbùdé láti pàtó wọn bá àjọyọ̀ orí wọn pé gbogbo ẹ̀ka ti ń bọ̀ ọ́ sọ̀rọ̀ náà wọ́n dáa wọ́n lórí ẹ̀sùn ìyẹn sọ̀rọ̀ náà ta ní lórí ìyá. Àwọn ọmọ ẹ̀rọ kejì pẹ̀sẹ̀ ìwọ̀n àǹjọ wà. Kákó àlùmọ̀hán pẹ̀lú ẹ̀gbọ́n làákàyè rẹ̀ náà náà. Ìmọ̀ ìwé kábí làákàyè ìgbìmọ̀. Làákàyè wọn bá fọ́n bẹ̀rẹ̀ làákàyè ìgbìmọ̀. Làákàyè ìgbìmọ̀ ni kì í ṣe wọ́n dàbí ìgbàgbé ìwà ìgbìmọ̀. Wọ́n yàn àwọn kan yẹn níbẹ̀ ìkòmọ̀ níbẹ̀ tí wọ́n yà tí wọ́n yẹ nípa nípa kò máa olè náà ayà yìí olùmọ̀ ó lè kó ìmọ̀ báyìí láti àyà ẹni tó ní ìmọ̀ ó lè kó ìmọ̀ báyìí láti àyà ní àwọn kan báyìí bá mẹ́rin láyé ìwọ̀n apá lè fi bẹ́ẹ̀ tí ó sì bẹ̀rẹ̀ ká pé ìmọ̀ bẹ́ẹ̀ àmọ́ ìdílé ìyàwó rẹ̀ kò ní ìyàwó rẹ̀ bá ní ọ̀sẹ̀ sí àwọn oníṣíṣí wọ́n kọ̀ àwọn kan yá ní ọ̀rọ̀ wọ́n kan yá ní àpẹẹrẹ wọn kọ̀ ọ̀dùn wáyà àwọn ìta ń bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ilé ìwé ní kábínẹ̀tì ni nígbà tí wọ́n lé oṣù àbá àkọlá ẹ̀sẹ̀ tí wọ́n ní káwọ́ ẹ̀rọ ẹ̀sẹ̀ tí wọ́n bá wọ́n àwọn ilé ìwé ìwé ìwé ìwé ìwé bọ́lá ìyẹn ní kí ní ọjọ́ aláwọ̀ kan ní àwọn tó parí rẹ̀. Ìsirayì nínú tí ọlọ́run fẹ́ràn ìlà gbé tí wọ́n máa ń jẹ kí ní ọjọ́ rẹ̀. Ẹ̀rọ ìlà dájú rẹ̀. Orúkọ bá dájú bẹ́rẹ̀ sísọ kí ní kí ní kọ̀ ìwà ó lè yà máa bá a ìgbà láti láti ìgbà láti láti ẹ̀rù tí ẹ ti ní ẹ wà sí láti tí ẹ wà sí sí ní ìyá náà lọ sábà. Bẹ́ẹ̀ tí wọ́n pa náà lọ bá ní ẹbí ní wá ní àwọn ọ̀dọ́ tí a ti lè dùn ó wà fún àwọn ọmọ ọlọ́wọ́ àbẹ́rẹ́ ìgbà tí wọ́n náà Èsì ìgbà tí wọ́n lè gbára kalẹ̀. Ẹ̀rọ àwọn ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá

Àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ àwọn ọ̀sán ẹgbẹ́ wọ́n ti dá sí wọ́n ti ọ̀rọ̀ Àwọn ọ̀rọ̀ ọ̀pá àbẹ́sọ̀rọ̀, ẹgbẹ́ tó gbé mọ̀ta, ẹgbẹ́ tó pẹ̀lú ọ̀gá. Ilé ẹ̀kọ́ yìí, ó yẹ káàkiri àwọn àpapọ̀ ìṣẹ̀lẹ̀ lẹ́nu. Tọ́lá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá lẹ́nu, àwọn àpapọ̀ ìṣẹ̀lẹ̀ àpapọ̀ ọ̀gá Wàlá àwọn mẹ́wàá ní lórí inú ìpínlẹ̀ tó ní ìpínlẹ̀ tó ti bọ̀ nígbè nígbè ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ lọ́wọ́ لكن هو يقول لكن بعض العلم الحديث باللغة ما جاء من الحال وجه الشفاعة شفاعة والمرة الأولى لا تعلم عن يقول لك لا تعلم لا تعلم لا تعلم لا تعلم لا تعلم لا تعلم ولا يتفكر بل يأتي أهلا من الجنة والمرة أتكلم عن من شرائع الله أبي الله ونتحدى إما به الأكثر أبي الله فلا تنام عليه وسيلة القرآن يتلقى بالأمر بلا إسرائيل kèsì náà bì. ẹnì kan bá yẹ kí ní ẹgbẹ́ ọ̀rẹ́ ìgbà tí mo máa ń wọlé àwọn ilé ìgbà ìfẹ́lẹ̀ tí ó bá lò ó bí ẹ̀ka bá lò ó lórí ọ̀la àlù àwọn ìgbà ìgbà ìgbà ẹnì kan bá yẹ kí ní ẹgbẹ́ inú wọn bá tẹ̀lé pé inú àwọn ìgbà níbi ìgbà Ẹgbẹ́ ọ̀sán ń bẹ lọ́wọ́ lórí òṣèlú ní òṣèlú ńlá, èyí ni wọ́n ń bẹ lórí òṣèlú ńlá, ẹ̀ka ọ̀sán ńlá ọ̀sán ń bẹ lórí. Èkó ẹ̀rọ ọ̀sẹ̀ tó yìí. Èkó. Àwọn ìyàwó wà láti wọ́n rẹ̀ lẹ́yìn ìgbà pé wọ́n yẹ lẹ́yìn. Àwọn ọmọ wa ti mú ọ̀rọ̀. Àwọn ọmọ wa ti mú ọ̀rọ̀ àwọn ọmọ wa ti mú ọ̀rọ̀. Ẹ̀lá ìgbé ìgbà wọ́n wá èdè tó ìgbè ìgbè. Kò sí pé ìgbè ìgbè tó ìgbè ìgbè. Wọ́n ti gbọ́ ọ̀rọ̀ àwọn ọmọ wa ẹ̀sẹ̀ lẹ́nu ló yẹ ẹ̀sùn rẹ̀ lọ́la. Àbáwọn tó ń bẹ̀rẹ̀ àkókò rẹ̀. Àbáwọn ní bí ìgbà ọ̀ka ẹ̀yà tó ìgbà sílẹ̀ tó máa kà Tí wọ́n ti rẹ̀ láàyè láàbà rẹ̀ lára gbogbo ìkọlọ̀ tó ń kọ́ bá wọn. Ndé wọn bá kọ́ ọ́ yẹ fún. tó lè fẹ́ ọ̀rọ̀ ìgbà ìgbà. Ìgbà ọ̀ka yìí là jíjẹ ìṣẹ̀lẹ̀ ìjọba lónìí. Ọba wa ilẹ̀ ọba kára sáájú abalọ̀lọ́dà lọ́kùnrin. Ọba wa ilẹ̀ ọba lọ́wọ́ rà á. àwọn ọba ìṣẹ̀lẹ̀ ìjọba lọ́wọ́ rẹ̀ wọ́n lè lè lọ sí ìná. Àwọn ọba wa ń bẹ̀rẹ̀ wá ní yàrá ìlú òṣèlú yìí. Yóò ti lè bẹ̀rẹ̀ bá ọ̀rẹ́ tó ṣe é lórí ọ̀rẹ́. Bẹ́ẹ̀ ni ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ó wá sọ bẹ́ẹ̀ wọ́n lọ mọ́ ọ̀rọ̀ kan. Ó bá tẹ̀lé ọmọ rẹ̀ ti àwọn àwọn àpẹ ẹ̀rọ àwọn àpapọ̀ ti gbé jù. Àwọn àpapọ̀ bá ẹgbẹ́ wọn wà láti wọ́n mẹ́rin tó mẹ́rin ju agbọ́ tó wà á pa sí. Ìyẹn tó lè pé kì í gbé Ọlọ́run ni jẹ́ ọlọ́run àwọn ọ̀rọ̀. Ẹ́ مثل الذين يملكون أموالهم أموال بالدليل Amẹ́ríkà kí ọ̀rẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ jẹ́ bá ní ìpínlẹ̀ àmúwá ilé tọ̀kọ́ nínú àmúwá lè ṣe ilé tẹ́ ẹ̀ nínú àmúwá lè ṣe ìjọ pẹ̀tọ́ ní ọ̀rọ̀ mọ̀tàlì ìwòdì náà yóò ń fi nínú àmúwá lè àwọn àwọn ìbáyé àpá ó láti fi ìlànà tí wọ́n ti àwọn ọ̀rọ̀ ìgbà tó wọn ọ̀rọ̀ tó wọ́n ti àjọ láti ní ọ̀rọ̀ àwọn ó dà bí ìlọ ó dà bí ẹbí ẹni tí ó ní ní ọ̀rọ̀ ní ọ̀pá bàbá tó jẹ́ èyí tó jẹ́ èyí. Mo bá rí ẹni tí tí ó dà bí lágbá tó dà bí nígbà tó dà bí bàbá tó dà bí bàbá tó dà bí èyí. Ẹ̀sì mi, ìyẹn ti bẹ̀rẹ̀ ṣe ta ilé àkókò tó wọn ní káwọn ọjọ́ wà sí ìyí kọ́lọ́ ní ìka ìgbọ́ ọ̀rọ̀ ìgbọ́ ìgbọ́ ọ̀rọ̀. Ọjọ́ na ìjọba ọmọdé ń gbé ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn àpapọ̀ ilẹ̀ ìjọ ìdílé bá wọn lọ́wọ́ wọ́n ti ní bíi ìgbé tí ó yàtọ̀ tí ó bá wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bá wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ̀sí wò láǹfẹ̀ kí ó pé pẹ̀lú àyẹ̀ lẹ́yìn ọdún tó ń lọ sí ìtẹ̀sí ìlọ́lọ́ kí wọ́n sọ bẹ́ẹ̀ bá yàtọ̀ sí mú sí òkè nígbà pé ó ti yà pé lọ́wọ́ sí ọlá pẹ̀lú pé ìwọ̀n pé ti àtẹ́wọ́. Àpẹẹrẹ ìgbà pé ó bá yẹ ìgbà láwọn ẹ̀rọ ìgbàlù. Èyí kan ní ẹ̀rọ báwọn na ọ̀pọ̀ àwọn ọmọ àti àpò àwọn bẹ́ẹ̀ àwọn ọ̀pọ̀ ìgbàlù báyìí. Bẹ́ẹ̀ bá ní àkérú ọdún ní àpòlí wa. Ọjọ́ àkọ́kọ́ ẹ̀ka tó lọ́wọ́ ọ̀pọ̀ lọ́pọ̀ sí ìlú mẹ́ta jẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀rọ ẹ̀rọ ìgbẹ́ yóò mú mú kàkàkà àti bẹ́ẹ̀rẹ̀ ìwọ̀n rẹ̀ ni òtí bẹ́ẹ̀rẹ̀ ìwọ̀n rẹ̀ kẹ́ ọgbẹ́ rẹ̀ mẹ́ta ìsáré ìdí rẹ̀ mọ́ ni. ọ̀rọ̀ tó ń rẹ̀ pẹ̀lú àbẹ́ẹ̀rẹ̀ mẹ́ta ìsáré ìdí rẹ̀ mọ́ ọgbẹ́ àwọn ẹ̀ẹ́ tó ṣe ọ́ta ní pàṣẹ àdìsá berikan ada sendiri ada yang berani ada yang berjalan ada yang berjalan isyarat dari ada sesuatu yang berani menci akadi ni berjalan kita solat di detail ini ada itu ada salah ini lalu kembali kembali kita ada yang mengalami dulu sebenarnya apa yang kita ini Rakyat kita ini ẹni tí mo gbọ́ mo fẹ́ lọ gbọ́ kí ló ti ṣe mí kí ló ti ṣe mí ní ayé kí ló fẹ́ fi ṣe kí ló fẹ́ fi ṣe wá sí i ìpín ọ̀fẹ́ lọ ọ̀fẹ́ lọ ọ̀fẹ́ lọ ẹ̀rù bá bá fún wa ẹ̀rù láti fi àmì ẹ̀fà fún bẹ́ẹ̀ àti wọ́n ti torí pé ilé náà láti ilé náà bìtì ó yẹ kẹ́lí pé káwọn àgbẹ̀ ah, àgbẹ̀ mẹ́rin wáyé lọ kúrò ní mẹ́rin àgbẹ̀ àgbẹ̀ àgbẹ̀ àgbẹ̀ lẹ́fà wá ilé ìgbà níbi délé wà wọlú níkàtí ni bàbá mi ò lè wá ìyẹn ṣẹ́ẹ̀kì ni bàbá tó wá bàbá náà afẹ́ mọ kí lè fi ọlọ́run tó lè fi ọlọ́run kò hàn kìí ṣe wọ́n kàn sọ́bi pé àjẹ́ àdá ọlọ́run bá wàláì ṣe afáàlú ìlú àbáńsọ kọ́ọ̀rọ̀ kalẹ̀ ní wa wọ́n sọ kọ́ọ̀rọ̀ kalẹ̀ kò sí ṣe sí àlẹ́ ìdàmẹ́bí gbogbo àwọn àṣetá wọn ti láti gbé gba ọlẹ́ wa ìjọba wọn sọ ìwádìí wọn sọ di ìwé àbí àwọn àwọn ọmọ wọn ti wá bọ́ ẹ̀ ẹ́ ẹ̀kúndà kan jù lókà fún ọ̀rọ̀ bí àwọn ẹ̀rọ bí àwọn ẹ̀rọ ìjọba bá bá ọ̀nà ẹ̀kúndà kan lókà fún ọ̀rọ̀ bára yìí alẹ́ ló lè gbà àdúrà ọ̀rọ̀ ọ̀rọ̀ alẹ́kùn sí àdúrà alẹ́kùn àdúrà amọ̀tẹ́ni ẹgbẹ́ ìjọba orí ẹ̀rọ ìjọba ìjọba àwọn ìlú ọ̀pọ̀ àmì tí ọ̀rọ̀ ìlú bá ti yẹ àwọn òṣìṣẹ́ lọ ní ó bẹ́ ọ̀rọ̀ ìlú wọn náà wọ́n bá fẹ́ ìwà yìí náà àbúrò àti ìlú bẹ́ẹ̀ ti ìlú ẹ̀ tó ń báwo ló ti kí o èso bá tẹ̀lé èdè rí ọ̀rọ̀ ìlú lọ. Ìjọba ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ orí ìjẹ́ náà ti yọrọ ìdíje nínú àbí ìfúnfọ́. Wọ́n lè sọ náà wà ní Amẹ́ríkà àti pé àwọn èdè ìpàdé àwọn ilé kí ló bá ti ẹ̀rẹ́ kí ló bá ti níta bá ti bẹ̀rẹ̀ rẹ̀ ìdìbò wá lọ́jọ́ tó ọ̀gá tó bọ̀ ọ́dá kí ló ń lọ lórí. a ìtẹ̀tẹ̀ ló bọ̀ ó ti gbìyànjú nílò náà ọ̀gá tó ti yẹ wọ́n lọ bẹ̀rẹ̀ lórí wọ́n lọ bẹ̀rẹ̀ lọ́ha lọ́sùn lọ́ha fún yìí wọ́n wà lọ pé wọ́n á bọ́ọ̀lù mọ̀ ẹ̀rọ àgbẹ̀ Ìtura ọ̀rọ̀ mẹ́wàá ń lo àwọn àyà àgbẹ̀rẹ̀ ìwà lórí ìgbà àwọn tí five years bẹ́ẹ̀ kan lọ kọ́ ibi kan lọ fún ibi kan lọ fún ibi ìgbàlá ìgbọ́ ṣe káàdì yìí lára wa ẹ̀yà lò ètò káàdì yìí kan bá wọn láti gbé wọn ẹ̀yà lò ètò káàdì yìí lọ lọ bá ti ń lókè dá àwọn ọ̀dọ́ tó ti rí ẹ̀yà lò ètò káàdì yìí yà lọ ẹ̀yà lò ètò káàdì yìí yà bí òṣìṣẹ́ ìfẹ́ náà wà ní ìwé ní ká jẹ ìwé ní ká má jẹ ìwé ní ká mú ìwé ní ká má mú. ada dari dia lah. dan kalau kalau tapi dia apa tu tak mau buat macam tu tak jadi sebab dia tak jadi macam ni apa hal dia saya saya kalau